الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala bá tí ó ṣe àánú ìyìn àti pẹ̀lú Islam àánú ọlọ́run ní a mùsùlùmí kì í ṣe agbára wa kì í ṣe mímọ̀ ṣe wa kì í ṣe ọgbọ́n wa kódà kì í ṣe ìmọ̀ wa pẹ̀lú ká mọ òdodo àbí gbangba gbangba pé òdodo ni ọ̀rọ̀ òní kí á rí àwọn tó ní agbára jù wá lọ àwọn tó lágbára jù wá lọ yìí wọn ò jẹ́ mùsùlùmí àwọn tó ní ọgbọ́n jù wá lọ wọn ò rí ìsìláàmù ṣe àwọn tí wọ́n nímọ̀ jù wá lọ wọn ò jẹ́ mùsùlùmí kódà aráwọn míì tó lọ ilé kí ó gan tí wọn ò kí wọn táwọn kí àwa láti mọ ìṣẹ̀ máa ṣe wá àti ọ̀kẹ́ bẹ́ẹ̀ àfáà ló pera ṣe bó lọ ilé kí ó ní kí wọn ní. ترينا لنجاك الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ولا مسلمين بما الجنة أطلني فو الله الذي هدانا لهذا تفلي موع تفلي موع وما كنا لنهتدي أو فو لولا أن هدانا الله tí kì í bá ṣe bọ́ọ̀lù fúnra ara rẹ̀ ní fọ́nàmọ́ wa ilẹ̀ mi èyí tó tọ́ sí wa tó sì yẹ wa òní ká máa fi ọpẹ́ fún ọlọ́run gbogbo ìgbà ká máa fi ìyìn àti ògbó fọ́lọ̀ ká tó wá tẹra mọ́ ìbáàdà yẹn láti máa fi dúpẹ́ fún ọlọ́run anábìwá Muhammad sallallahu alaihi wasallam yẹn máa fi là púpọ̀ lóru débi pé ẹsẹ̀ rẹ̀ wú látara ìmọ̀ pẹ́ lórí ìnáró lórí ìdúró sọ fún ànábì sallallahu alayhi wa alihi wa sallam pé ìrọ́lọ́wọ́n ọba ti fẹ́ pé inna fatahna laka fathan mubina bí yaghfir Allahu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara wa liyutimma ni'matahu alayka wa yansuraka Allahu èyí tó ti kọjá èyí tó ń ṣe lọ́wọ́ àti tó tún ṣe kò sí tí ń jẹ́ṣẹ̀ fún arábìnrin afala àkóònù abèdà ìṣàkóòrọ owó tó ní lọ́fíìlà tó ń yàn ní gbogbo ẹsẹ̀ tó ń wú ni tó bá rí bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ṣe sọ̀n tí òun wà ní jẹ́ ẹrú sùn tí ó máa dúpẹ́ fọlọ́ èyí tó ń ṣe yìí ò dúpẹ́ nítorí náà ká túbọ̀ tẹra mọ́ ìjọsìn ọlọ́run ó ń júwe pé à ń dúpẹ́ pọ́lọ̀ ń fi ọmọ yẹn ṣe tèmi ó fi mọ̀ wá pọ́lọ̀ kó ṣe àná. ní àárọ̀ yìí àkíyèsí tí mo fẹ́ pè wá sí tàbí nǹkan tá a fẹ́ fi bá ara wa sọ̀rọ̀ ó wáyé látara nǹkan tí mo rí lánàá ní mọ́ṣáláṣí ẹ̀ẹ̀kan lẹ́yìn tí wọ́n ti wá síta ń ní síkà yìí ní ìrọ̀lẹ́ àná ni a ṣe ìwòjókòó ìmúṣe àlọ́ àlá mo wá ń wo igi ìṣìn kan ìṣìn pákí àpò lédè ìrìnbó kò bá ṣe igi ìṣìn yẹn pé ṣe gíńlá o ó ṣẹ̀ jáde nínú ilẹ̀ àwọn ọwọ́ ẹ rí i pé ó tuntun kò tí ì gígì kò tí ì ní báwọn ìbò ń pè ní trump kò fi dóró soup kò tí ì ṣùgbọ́n wá so ó ti tó kékeré kó tan náà nìkan ó ní èso lórí pa wọ́n á fẹ́ dìde lọ wò pé ṣe wo ló ìsìn tó ṣẹ̀kù tó mo wá ṣàkóso mo wá ṣàkíyèsí pé mi ò wúlẹ̀ lọ́bẹ̀ o wọ́n rò pé iṣan yìí ó ti wà bí tí wọ́n ti ń gé tipẹ́ a ti ní ọjọ́ lórí wọ́n ti ń gé wọ́n ti ń gé ó ń ka ọjọ́ ìgbà tásìkò rẹ̀ tó ló ṣe kí ni ló sòrò ìyẹn ló wá mú mi rántí àgbọ́yé ẹ̀sìn Islam wípé ìnànì ààbọ̀ mìíràn yóò kìnnà bí ìlú mọ́pín annana kọ́dára Allahu lahu min khairin fala yumkinu li ahadin an yamna'ahu. nínú èyí tó gbọ́dọ̀ dámú mi ní lójú gbangba gbangba tí ò gbọ́dọ̀ sí iyèméjì tàbí ìlújú kankan fún lórí ìgbàgbọ́ yìí pé gbogbo ntọ́lọ́wọ́n bá kádàrá fún nínú oore kò sí ẹni kò sí é ṣe fún ẹnikẹ́ni láti kọ́ di oore yẹn kó má dọ́dọ̀ rẹ̀ tàbí kó má rí oore náà. Fama anna mana'u Allahu fala yumkin li ahadin an yamna'ahu. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá bá kọ̀ tí ó ní kò ní dọ́wọ́ ẹ̀ ẹnìkan ò lè bá a ṣe bí ó fi dọ́wọ́ ẹ̀ kò sáájò tí wọ́n lè ṣe ẹ̀yẹ jẹ́ aṣáájò sí ẹ̀yẹ ṣe tuntun sí ẹ̀ bá lọ́dọ̀ babaláwo kó pa odidi màálùú méje kó pa àgbò méje kó pa ewúrẹ́ méje kó pa àkùkọ méje pẹ́pẹ́yẹ méje ẹ̀yẹ lé méje méje méje méje méje gbogbo ẹ̀ wá jẹ́ méje lọ́nà méje ẹ̀mí méje méje méje lọ́nà méje kó pa á wọ́n fi ṣe tutù tọ́lọ́run bá ní kò lè tẹ̀ ọ́ lọ́wọ́ kò lè tẹ̀ ọ́ lọ́wọ́ rárá ọlọ́run bá lè kí ọlá sọ ọ́nà sọ́ọ̀tù Yunus ayé àwọn ọ̀rẹ́ dà ń sẹ́nu ọlọ́run ni wà ń yàn sákà lọ òbí dóòrin fàlà káà ṣì fàlà ìlàhù wà ń yòrí bí kàlì xẹ́rí fàlà ọ̀dà lè fọ́gbẹ̀hẹ́ ọlọ́run ní bí ọlọ́run bá bá fi ìnira kankan kàn án fàlà káà fàlà kò sẹ́ni tó lè mú ìlà yẹn kó fún ọ láyé ìlà ó àyàfọ́ lọ́run yẹn gangan kan wà ń yòrè ní kàdé ọ̀hìn tọ́lá máa lè gbèrò orí kan fún ọ dáadáa fọlá rọ́dà lè fọ́ọ̀tì yìí ọ̀rẹ́ ọlọ́run ọba kò sí olùdápadà kò sí ìdápadà kò sí ẹni tó lè dápadà. nínú sọ́rọ́tù fáàtì ayẹlẹ́ kejì ọlọ́run ní máa yá táhìlá olè náà sì ní rọ́ọ̀mọ̀tí fàlà mùsíkà láà wà máa yúmsík fàlà múrìsílà láhù min báàdìí ìtayà àkọ́kọ́ ń sọ náà lérí ń sọ ó ní máa yá táhìlá olè náà ń tọ́lọ̀ ń bá ṣí fọ́ọ̀mù ènìyàn ní rọ́ọ̀mọ̀ nínú ìkẹ́ nínú àánú nínú orí tọ́lọ̀ ń ṣínà rẹ̀ fún mi ẹ̀dá ènìyàn padà mọ̀mùsìkàlà ẹni tí ó di orí yẹn mú tí ó di pé kó mọ̀ dọ́dọ̀ mi yàn ó sí tọ́lọ̀ mi ṣínà rẹ̀ báyìí. àwọn ayé ló dínà orí mọ̀ òyà lọ ṣe yọnu ayé àwọn ayé nì lọ́rẹ̀ àwọn àgbà nì àwọn ló wá ń jẹ lọ́bẹ̀ àwọn àgbà àgbà wo ni olórin sọ̀ní àdé ó ti kọrin ká tó pẹ́ ó ní ẹbọ iṣẹ́ òyìnbó ẹbọ àjẹ́ táwọn bá bẹ àwọn àgbàlagbà ìyẹn é àwọn àgbà wo ló fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò ṣe tán láti ṣe ìrọ̀rẹ́ fún ẹ ìrọ́kùsọ̀ lọ̀rọ̀ tó ń sọ yìí ẹ fọlá mọ́ọ̀sìkàlà kò sí bàbá náà tọ́lọ̀ bẹ́ẹ̀ ṣínà orí kò sẹ́ni tó lè bí ọlọ́run fi torí báwọn kan máa ń sọ àwọn àbá oníjàlá bíi kan máa ń ṣe wáàsí wọn máa ń dẹ́rù bá àwọn èèyàn torí pé àwọn ń pèpè síṣẹ́ wọn ó dàbí kí èèyàn jẹ́ mẹ́díkà dọ́kítọ̀ ń tù ẹ̀rù pé kí èèyàn tó gun ariwo tí èèyàn bá dúpẹ́ ẹ má má gbó ẹ má má gbó ẹ má bọ̀ lọ sí ìdúpẹ́ bá fi àwọn míì nínú wọn ìdí tó ń fi ń ti ẹ̀ pé tó fẹ́ jù ẹ sì tún ráwọn bàbá gbọ́ pé àwọn ìgbà abẹ́rẹ́ sí kinní yẹn o ẹ sì ẹ má lọ gba abẹ́rẹ́ o ẹ má bọ̀ lọ́dọ̀ wa o ẹ understand kálukú wọn ń pèsè àfà mẹ́wàá ń bì kó mọ́ mẹ́wàá ń bì gbéyàwó wọ́n ṣe wá sí gbogbo ìgbà àwọn ọmọ ẹdẹ́rù báyìí wípé a mo wà níbi ìkómọ kan ti ṣe bí ẹ náà àfà ẹni ayé kẹ à ìwọ tó sọ pé òtún ayé yẹn gangan ayé ti mú ẹ ìtumọ̀ ẹ tó ọ̀rọ̀ tó sọ yẹn nípa ayé ti mú ẹ gbólóhà parí ẹ̀jẹ̀ wá ráwọn àfà ìjẹ̀fẹ́ bọ́ lọ́wọ́ ayé ọlọ́run kò ṣàánú wájà rí wàmọ̀ yóò fake fàlà mọ́rìsílẹ̀ láhùn mi bàjẹ́ yìí bọ́lọ̀ bá sì ní kò sọ náà ẹni tí ó ṣì náà fún tọ̀hún lẹ́yìn ọlọ́run ò ṣe. ẹ wà ń yà mùsàkà lọ́ọ̀bì khairin fahuwa ala kulli shay'in qadir súrà mí nìyẹn o Suratul An'am àyà sẹ̀fùn tí ọlọ́ni tí ọlọ́run ọba lè kí ọlá tó bá ní tó ń lé yẹn ò lè bá alágbára lọ́lọ́run lórí gbogbo lónà ìfọlọ́run kò ṣàánú igi iṣu yẹn ni mo ṣáà wò pé gígé tí wọ́n ń gé ṣáṣáṣá wọ́n kàn fílẹ̀ gbogbo gíga rẹ̀ ò lè ju ìbára àti ọmọ èèyàn lọ bẹ́ẹ̀ bá dúró tàbí dòdò àwọn ewé tuntun tó bí mélòó kan wọ́n so kí wá ṣe èso hóró kan ló so ìgbẹ̀nu wọn ò rí pé kúránì dẹ̀ sọ lóòótọ́ o wọ́n fi àǹfùsì kún afàlá afàlá jẹ́ tó bẹ́ ṣèrò ni. wọ́n fi àǹfùsùkùn afàlá tó lè sọ láàrin ara yẹn wòye náà bẹ́ẹ̀ lè wòye sí ara yẹn ṣe wà láyé mi ọlọ́run ló pè wá sí gbogbo nǹkan tó ń ṣe tó káwọ́ sí ṣùgbọ́n àyà lọ́pọ̀lọpọ̀ kò ní ọ̀rọ̀ tá à ń sọ yóò lè bẹ́ẹ̀ wí tàbí kò lè yé orí iṣẹ́ yẹn bẹ́ẹ̀ lómi ìbáwò kò sí nǹkan lè fàyọ́ ń bẹ̀. Hmm? nítorí náà anábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ fún Abdullahi ibn Abbas ọlọ́run bá nìyẹn ló sí ó ní wa'lam anna li ummata lọ́ọ́ máa mọ̀ dájú pé tí àwọn ìjọ kan kátẹ̀tù sí gbogbo ayé làwùjì tá máa ti ala an yanfa'uka bi shay'in bá kóra àwọn ìjọ kí wọ́n pa ẹnu pọ̀ kí wọ́n fi ẹnu kò kí lórí wọn bára mu tó kàn wọ́n sì papọ̀ lórí báwọn fẹ́ ṣe ọ́ láǹfààní kan lámìjà ń fa òkà kò sáǹfààní tí wọ́n lè lè ṣe ọ́ ilé àdìṣe nǹkan ní kátàbà òyìnbó black àyàfi tọ́nà ti kádàrá tó yóò jẹ́ tiẹ̀ tẹ́lẹ̀. wàlàwí jìjámẹ́rù wàlà ayàdòrú kàbíṣe ìgbín bá sì láwọn òfin ìnira kankan ọ́ lámìyàdò rúùkà ìlà bí ṣé ń kọ̀dí kátàbà òyìnbó òhàlè àyàfi pé ohun tí wọ́n láwọn fẹ́ fi kàn án nínú ìnura ìnira yẹn ọlọ́run ti kádàrá pé yóò kàn án lásìkò yẹn tẹ́lẹ̀ ni. ọ̀rọ̀ ìlú mọ̀ lágbára ṣé hmm, eh, hmm, wàá lọ bọ̀gún gbígbóná fún un tó bá ti wà lórí òdodo nǹkan ń ta alẹ́ ní wàtàmọ́sákítà. billahi ta'ala tàmásọ́tà bí hábìlìlá tó o bá nígbàgbọ́ òdodo nu ọlọ́run tó pinnu bìlá onígbàgbọ́ nu ọlọ́run ìgbàgbọ́ ètò lálàáfíà ó di ìrọ̀mọ́ ọlọ́run ó di ìrọ̀mọ́ kún ọlọ́run alukur'an tó bá léèyàn di ìrọ̀mọ́ kur'an

wàlà mọ́ọ̀tíyá lèmọ́ mọ̀nà àṣà tábà tí kí òun sálà máa ń sọ yẹn wàlà yà ń fa òògùn àlìjẹ́dì ní kàlìjẹ́dù abẹ́rẹ́ àti sára sálámù tàbá asáfúlà asáfúlà asáfúlà aláwọ̀ àǹtà sálàm àmìnkà sálàm tàbá rọ́pùtà yà dọ́lì jẹ́lọ́lì ọ̀lẹ́kọ̀rọ̀ láìlá ilẹ̀ lọ́ ọ̀hádẹ́ ọ̀làṣẹ̀ríkálà làhùlùmọ́lẹ́kù wọlé ọ̀lẹ́hàmù gbogbo àwọn kátà ń sọ nǹkan ńlá dàhùn múlíkù gbogbo ìkápá òun lónìí wàlá alhamdu àwọn àlàkù ní ṣé nǹkan bí tí ẹ lẹ́yìn alágbára lórí gbogbo allahumma rẹ ọlọ́run láàmú ní ìta tá a máa sọ lójoojúmọ́ ní gbogbo ẹ̀yìn ní ọ̀hún bá ti ta àyàn lọ́rẹ tó fún yàn báyìí láàmú ní àkóṣẹ́ lè kí lọ́wọ́ tó wàlá ya ń fa òzàlìjáde jádù gbogbo ọlọ́rọ̀ láyé kò sáǹfààní kankan tí wọ́n lè ṣe ọ́ wàlá ya ń fa òzàlìjáde mínkàlìjádù tí wọ́n bá lèèyàn ní ọ èèyàn ní agbára kò sáǹfààní kankan tó lè ṣe pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ yẹn. kò sì ní ṣe ẹnìkan kan láǹfààní pẹ̀lú ọ̀rọ̀ a tó ní àyàfi gbọ́dọ̀ ọba bá yọ̀ǹda lóko kò sí kápá kankan fún ọlọ́run kò ṣàánú wa nítorí náà a gbọ́dọ̀ mà wípé mọ́ àsọ́bàkà àlábì sọ èyí tó bá bá ọ kan lè yọ a jókòó ní ìsìn ah, oúnjẹ yẹn lè ti jókòó déèyàn létí òní bá a ti jókòó kí ni mo fẹ́ jẹ oúnjẹ yẹn lè ti jókòó dé bá a ti ṣe jókòó èdè ọ̀rọ̀ tó tóun bá ti délé oúnjẹ yìí ti wà lórí tébù tóun fẹ́ jẹ yóò yà lẹ́nu tó wọn ní oúnjẹ yẹn jẹ kí ni tọ́lọ̀ má àtọ́ àkàlàmì ìyá sí ibà. èyí tó bá sì ti kò ní kò ní báyàn tẹ́lẹ̀ eléyìí ní ìgbàgbọ́ fàkúlù máa rọ́dà ọlọ́ọ̀lẹ̀ ábìmí ọ̀hìnrín fọwọ́ wáàkì gbogbo ntọ́lọ́mbà ti gbèrò pé kó gbogbo ntọ́lọ́mbà fẹ́ ṣe fúnyà nínú oore wáàkì yóò ṣe o yóò sì tẹ̀yàn lọ́wọ́ láàmàhàlà kò sí ìdíwọ́ kankan fún un láyọ̀ tẹ̀síw ahadùn rọ́dà ò mọ̀nà ò kò sí ẹnìkan tó lè dá padà kò sẹ́ni tó lè dí lọ́wọ́ wàkúlù mọ lámì yòókọ dérò hún lọ ó là ó fàlàyà náà lòhù máhàmà bàdàlà mìnàlẹ àtìbà gbogbo tọ́lọ̀ bá sì sọ pé kò ní dọ́wọ́ èèyàn gbogbo gbìyànjú ayé náà bá ti lè lórí pàbó ní òjà sí wàdáríkà mi ń tàná mi kúdọ̀rọ̀ ti láì wàkàmá lè hẹ́kẹ̀má ti ní eléyìí rí bẹ́ẹ̀ nítorí ọlọ́run ọba agbára àti tọ́lọ́wọ̀n ọba agbára tí òde òdi wọn kan ni agbára ọlọ́run kò ṣe kí ni kò lóde wọn táàbí wá sọ pé agbára rẹ̀ lékún gbogbo tó bá tí nǹkan bá lékún ó ti ní ìwọ̀n nìyẹn èyí tó kún yẹn kò sí tẹ́lẹ̀ fọlọ́run rẹ̀ fún tọ̀hún nìyẹn tó agbára ọlọ́run á ah, ojoojúmọ́ lágbára ọlọ́run lékún ìrọ̀rùn alágbára ni tó pé àwa láwa máa tọrọ mọ wàrà agbára báyìí mọ wàrà agbára báyìí yàtọ̀ sí ọ̀rọ̀ tí mo tún fi sọ́ńsì ẹ̀ tẹ́ bọ́ bá ti kó sínú ọkàn rẹ̀ tàbí tó ti ń gbọ́ wá àti lẹ́nu àfọ̀njálàbí mo wá agbára báyìí mo wá agbára báyìí ọ̀tọ̀ ni tí yóò máa tú sínú ẹ̀mí tiẹ̀ o agbára ayé ni yóò máa rò ń tiẹ̀ o agbára agbára ẹ̀sùn gbìrìgbìrì kókò mi o àwọn oríṣiríṣi agbára ìyọnu ayé agbára tó ń bá dé nìkan agbára kí ni bá bí nìkan ní ìsìn agbára mọ́dàrí kan agbára wò mí agbára kan tó ń làwa ń sọ o kò ṣàánú wa èyí tó bá wù yàn tó bá wù ọlọ́run yóò fún yàn ní agbára bá wù ọlọ́run òun ló èyí yóò fún wa. èyí tó bá ọlọ́run ló ní gbogbo tí ń jẹ́ àrísìkì èyí tó bá wù nínú rẹ̀ yóò fún wa tiwa ni tọrọ lọ́dọ̀ ọlọ́run tí ń wù wá nínú dáadáa ká máa tọrọ aburú ọlọ́run ṣàánú wa. eléyìí kejì ti fi kún orí kò túmọ̀ sí ọba ṣe. lórí mímọ wá kéde àrísì ti gbìyànjú bá ń ṣe gbòógbòógbé sọlọ́tì mọ́lẹ́kù àyà wà ní ẹ̀ dáadáa ọlọ́run ọba àlekè ọ̀la sọ pé wúwa lẹ́bi ọ̀làkọ̀lá kò máa fi àrùbí jẹ̀mí hàn ọlọ́run ọba ló ń dá gbogbo nǹkan tó wà lórí ilẹ̀ fún wa nínú sọ́rọ́tù bàkọ́rọ̀ ọlọ́run wa ń sọ nínú sọ́rọ́tù mọ́lẹ́kù yìí pé famshu fi manaqibiha wakulu min rizqi wa ilayhi nushur ilẹ̀ tó ń wá dá àti gbogbo tó ń dá wà lórí wa yẹn ọlọ́run ní ẹ wá rìn lórí ilẹ̀ yẹn wakulu min rizqi àwọn arísìkì tó ń jáde nínú ilẹ̀ yẹn ẹ máa jẹ ń ẹ máa mú ń ẹ máa lò ẹ máa ná náà lẹ́ẹ̀ padà so ìgbìyànjú tọ́lọ̀ ní ká ṣe ṣùgbọ́n èyí tí ó tẹ̀ wá lọ́wọ́ nù bá a ṣe ń wá gbogbo kinní yẹn ọlọ́run nìkan ló mọ̀ èyí tí ó sì ní tẹ̀ wá lọ́wọ́ nítorí náà mo lọ ṣáájú kò ní kó lówó mo ń tajà mo lọ ń ṣe oògùn ọjà àwọ̀rò kinní oríṣiríṣi mo wà níbi iṣẹ́ ìjọba mo lọ ń fi àwọn kàǹtù kan mo fi ń bọ́jú mo fi ń fọwọ́ mo ń wọṣẹ àwúre mò ń wọ kíní kan yẹn òjọ́nú ayé tó bá ti wà níbi iṣẹ́ gbogbo àwọn ọ̀gá yẹn wọ́n máa fẹ́ràn òun ni wọ́n bá fẹ́ ṣàgbéga òun ni wọ́n máa fún irọ́ ní gbogbo ẹ̀ pátá èyí tó bọ́ sí lọ náà ti kádàrà pé yóò bọ́ sí tó bá lọ ṣe wàhálà bí ò bá ní bọ́ sí kò ní bọ́ sí àwọn afọ àwọn tó aṣoògùn fún ọ náà àwọn afá nínú àwọn babaláwo wọn àwọn akílóṣẹ wọn lè sọ ekrutis jẹ ìwọ kan wọn lè ronú níjọ́ tó ń lọ ní sóòsùn mọ́ ìyàwó ẹ̀ wọ́n lọ súnmọ́ ìyàwó ní ah, àwọn ọ̀ràn ti sọ fún ẹ kí ẹ bá ti lo kíní yẹn kò gbọ́dọ̀ súnmọ́ bèrè fúnjọ́ méjì ṣé ò jẹ́ lá óò ilá tó jẹ àwọn ọ̀ràn ti sọ ṣé ìwà àtẹnìkan ò jọ pín ẹyin gbogbo gbogbo ẹ wá ti ń wá àwọn ájò ayé tó fẹ́ ṣe yẹn mẹ́yìn yá àṣù àǹdík ọlọ́run ní wàmẹ́n àárọ̀dọ̀ àǹdík rí fa ìnà láwùmọ̀ àìṣà tàǹdọ̀ǹkà ìgbésí ayé ìnira lókùn tí ó máa gbé kódà tó bá wá lówó kò ní lè jẹun mọ́ torí pé oríṣiríṣi nǹkan ni wọ́n á sọ pé kò gbọ́dọ̀ jẹ mọ́. tó bá ti lọ wọ́n mọ owó tó ń ṣe ájò oríṣiríṣi èèwọ̀ àwọn kan kọ́ lé wọn gbọ́dọ̀ sunú ilé yẹn ilé yìí àwọn ilé tó ń kọ́ yìí ò kò gbọ́dọ̀ sùn bẹ̀ mọ́ jù o ilé yìí wàá máa sùn òní ilé tó bá yá gbé tàbí ilé tó fẹ́ sùn ní ilé fẹ́ pé ìwọ ló bẹ̀rẹ̀ rẹ̀ láti ìpìlẹ̀ ilé tí wọ́n bá ti kọ́ tán tó rà sí ẹnìkan ló lè sùn o àti kọ́lékọ́lékọ́lé kò lè sùn lọ wọ́n mu oríṣiríṣi ọlọ́run bá fẹ́ mu jọ ìyẹn yóò kàn oorun ó gbé yóò kàn jí láàárọ̀ lẹ́yìn tí ó kà ó lè ṣe kí ló dé náà ah, ah, tí ó kàn wọ́n ṣe lọ ní ẹni hà làlá jìjì hà ni bàbá ṣe hà ni kinní kan ṣe tó fi kú hà ọdún múnà wọn ayé ló mú ẹ̀rí tó ń pa tá ayé wọn ò mọ̀ pé má lè wọ́n ní kó má sùn lé tó bá kọ́ láti ilẹ̀ ó kàn wá sí fàájì bẹ́ẹ̀ òun bá gbé lọ oríṣiríṣi ẹwà àwọn ẹyà tí wọ́n máa ń gbé iṣu tó máa ń ta yẹn tí wọ́n ní wọ́n ń lo omi tí wọ́n fi wẹ òkú wọn ò gbọ́dọ̀ jẹ́ nù wọ́n á lọ dá oko míì sọ́tọ̀ yìí ibẹ̀ nìkan wọ́n ti lè mú iṣu nígbà tó lọ́n fẹ́ mu ọmọ ò mọ̀ iṣu tó kó tí ó ta wọn ẹ̀ ò pé iṣu yìí ta bàbá ọ̀dẹ̀ sọ ibẹ̀ ló lọ bẹ tó fi gún fún bàbá jẹ́ tán wọ́n ha ọmọ yìí ìṣòwò lẹ́bi gúnyán fún mi ètò ta tó wà nìkan ní àwọn ah! parí dàgá nù. màá ń ṣàtàndán nǹkan ìnira ni ó máa fi jẹ́ ayé ìnira ni ọlá ìfẹ̀lá ẹlòmíì egbò wà aṣọ ẹ̀rẹ́ mi gbogbo lo pẹ̀fúm ẹ̀ nígbà tí lo pẹ̀fúm kò gbọ́dọ̀ lọ́wọ́ sọ pé òun fẹ́ wọ egbò yẹn àwọn pẹ̀fúmù ńláńlá ló mọ̀ sí aṣọ́lẹ̀ ti gbó gbó ẹnìkan onídàtà ni ó sọ fún mi ó dárúkọ olówó kan olóòlù ń bá ṣe ó ní bàbá rẹ̀ ìgbò kan wà lẹ́sẹ̀ olóòlù máa ń bá ṣe oníkùnrin àbàtà ti gbòòrò òun ló máa bá design bàtà yẹn tó jẹ́ pé ìgbò yẹn bẹ̀rẹ̀ sí ní bàtà ìgboro yẹn yóò máa mú díẹ̀ ń bẹ̀. Àdáàdì náà. oríṣiríṣi ìnira ní ṣàìtọ́ máa gbélé yàn lọ́wọ́ nítorí náà àtànásùn ìdúró ṣinṣin ìgbàntọ́lọ̀ ọba ká dìrọ̀ mọ́ lọ ká lọ lọ ká ní àlè ìsìnkọ́ọ̀nù ìdúró ṣinṣin hmm? ẹnìkan àti tírélà èwo ló tóbi jù tírélà èwo ló lágbára jù tírélà máa lọ

lẹ́bí kò lára kí ní fowó ṣe ìwọ ló ń tọ́jú àwọn àbúrò ẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ pàápàá ìwọ̀n wọn ránṣẹ́ sí ọ oníyàwó mẹ́ta mẹ́rin òbí mọ ọmọ ẹ ti wọ twenty five ọmọ tó ti bí gbogbo ọmọ ẹ ló ń lọ skul wọ tó kọ́lé òrà mọ́tò ó wá lẹ́nìkan lékè ọ̀hún bá sẹ́ni yẹn tí wọ́n ní ó ní ìwọ̀n náwó ẹni tó lólùrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run bóyá òní last born tí wọ́n sọ pé fílẹ̀ ọmọ àtẹ́bàjẹ́ ni gbogbo fámìlì náà ń sọ ní ọ̀run sẹ́ǹdì nǹkan sí pé bàbá ti sàsọ tẹ́lẹ̀ rẹ̀ mọ́tì àjọ ọmọ òun kó tó ṣe bàbá ti ò fẹ́ fira ewé ìwọ tó jẹ́ pé ìwọ nìkan bàbá ẹ̀ bí bàbá ti kú ládìgbà tó ti wà lọ́mọ ọdún kan òun mọ bàbá ní ọmọ ìyá àwọn ẹbí dẹ̀ lé ti bàbá yẹn ṣáà ń pátá àti fẹ́ fira ewé tó wá àwọn kan wọ̀nyí mùsùlùmí ló lè ronú ẹ̀ torí àsìkò kọ́lọ́n kó fi wá kó fi mọ̀ wá o ká gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlọ́run ọba bá gbèrò dáadáa kankan wá ẹ́ tọ́lọ́run bá ní dáadáa ma yaftahillahu linnasi min rahmatin fala mumsika laha gbọ́dọ̀gbọ́ dé wa aláwọ̀ inna nas'aluka al-huda wa tuqa wal afafa wal ghina Allahumma hdina wa saddiqna. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا اجعلنا مقيمي الصلاة ومن ذريتنا ربنا وتقبل دعاء اللهم أرنا لحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله